tún mẹ́nu bọ̀rọ̀ pásítọ̀ kan lénìí pásítọ̀ tá a wí yìí ló ní ṣọ́ọ̀ṣì àgbàlá Gabriel kọ́mọ́bà dàbí ẹni pé ẹ bàbá ṣe bí ọba ń gbò ó jẹ́ èèyàn rẹ̀ ni èmi ò tí ì ríru pásítọ̀ àgbàlá Gabriel rí o orí ìyá arúgbó kan ló ti bẹ̀rẹ̀ láàrin ìgboro ìbàdàn kẹrẹkẹrẹ kẹrẹkẹrẹ lọ́ba di pé ń fáwọn opó lówó oṣù ọba di pé ń fún àwọn opó lóúnjẹ irú kí leléyìí olódùmarè ó ń ṣe dáadáa pẹ̀lú àwọn opó àti gbogbo ẹni tí ò gbogbo ẹni tí ọ̀rẹ́ ni tọ́jú ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló gbúrò ìyá àbejì ọmọ aráyé lè lẹ́kọ̀ọ́ ní bàbá àgbàlá Gabriel bá ní wọ́n lọ lè gbé wa wọ́n gbé ìyá ìbejì ọmọ aráyé lè dé kò lè dárìn kò lè dádúró àìsàn rọpárọsẹ̀ ló yọ lẹ́nu ayé pàtì gbogbo èèyàn rẹ̀ pàtì ṣùgbọ́n Ọlọ́run ló tó ó tó gẹ́lẹ́ ìyá rẹ̀ tó gẹ́lẹ́ bàbá àgbàlá Gabriel fi tọwọ́ tẹsẹ̀ gbà á wọ́n á kọ́kọ́ gba dókítà fún wọn lọ tọ́jú ẹ̀ lọ́sípítù lẹ́yìn eléyìí láàrin oṣù kan péré ilé dé wọ́n kọ́ ilé fún un wọ́n kọ́ lé fún wọn sí ṣọ́ọ̀bù gbàgàdàmú gbàgàdàmú síwájú ẹ̀ wọ́n sì kó gbogbo ohun tí ọmọ tà á bẹ̀ ìyá àbejì ọmọ aráyé lè ti ń ṣe tíátà àṣé gbogbo ìyà tó ti jẹ láyé àṣẹ ọba tó ni mí yóò bá ìyá àbejì ọmọ aráyé lè gbọ́ bùkátà rẹ̀ nìyá àbejì ọmọ aráyé lè ní bá ń jó ní bá ń yọ̀ òun kì pásítọ̀ rẹ̀ ó ń dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ rẹ̀ pásítọ̀ ń Jésù Jésù yin Olódùmarè ọba kò jìnnà ti ìyá gbóǹkan ìyá gbóǹkan ẹ ní mọ́tò tẹ́ ẹ fi rìn ìyá lòun ò ní ilé yín kọ́ ọlákọ́pa tì ní àkọ́pa tì ah, bó o la wàá ṣe báyìí àkọ́kọ́ parí ilé yín pàápàá bí wọ́n ti ń kọ́lé lọ ni mọ́tò tuntun ti jáde fún ìyá gbóńkọ́ ẹ mọ̀ wo sí ọlọ́run tó dàbí àrà ẹjọ́ wọn ń ṣe ṣáà èdè òṣùpá olúfìmọ àkọ́kọ́ ó fòwò ránṣẹ́ láti amẹ́ríkà sí àgbóǹkan ó ní kọ́mọ́ fi sọ̀rọ̀ àjèjà níjọ́ mo lọ ṣọ́ọ̀ṣì àgbàlá Gabriel orí mi wú èmi náà donate owó tí mo lágbára ń jọ náà owó tó bá mi débẹ̀ hundred thousand mo sáré sọ ọ́ lẹ̀ àtorí wípé ah bá a bá rẹ̀ ní ti ń ṣerú iṣẹ́ ẹja kùn lọ́wọ́. America kọ̀ wá dúró lórí ti ìyá gbọ́ǹkan nìkan o lọ́wọ́ tún gbọ́ pé parí olódó gbajúgbajà aláwàdà kan ráre lẹ́kọ̀ọ́ ọlọ́ta kò jó olùkọ́yọ. àásídẹ̀ǹtì ni parí olódó ní lọ́ba jù òkè lọ́ apara jíjù tí ó jù òkè kọ̀ padà wálẹ̀ mọ́ ìparí olódó wá wòkèwòkè kọ̀rẹ́ nìkan at the end of the day parí olódó ọ wà forced láti pariwo jáde pé ẹ gbà o mẹ́wàá ń ṣe mí nǹkan ń ṣe mí ọkọ̀ ti tán gbogbo nǹkan ti tán àwọn èèyàn ò pé parí olódó sí fíìmù mọ́ ọlọ́mọ bàràwọ̀ wa jẹ́ ìràwọ̀ àtijọ́ ọ yàtọ̀ fúnràwọ̀ tòní. àwọn ọmọ òde òní ìràwọ̀ òde òní náà ni ń bá lò ẹ rí báyìí bí ìyẹn lọ ta sí pásítọ̀ ẹ àgbàlá Gabriel létí ọlọ́rẹ̀ gbé parí olódo ó sì ní kí ni ìṣòro rẹ̀ ó ní mọ́tò. Bíparí Olódó tí wàá ń sọ̀rọ̀ lọ́ba bu ẹkún pé ẹ dákun o ẹ bá ràn ìyàwó mi lọ́wọ́ o pé a obìnrin yìí dúró tì mí nígbà tí ò séjì tí ò sójò ó be dáadáa lóbìnrin yìí obìnrin náà obìnrin náà ń fi òun fi síkáàfù nojú pé a ọkọ òun ní sunkún yìí ọba ara jẹ amọ rẹ dàbí èèbò. ológin ní jàjòdè nígbà ibi tínú ẹ̀ bàjẹ́ dé ó láwọn ọmọ gbowó lápò àwọn ọmọ gbowó gbọ́múlé láǹtà táwọn ò fi jẹun nígbà tí nǹkan tán po. àánú abiyamọ ló ṣe pásítọ̀ àgbàlá Gabriel lọ́ba tún ayé parí olódò ṣe láàrin ká díjú káyà kéékùkù ṣe pọ̀ náà lówó kò lówó ṣùgbọ́n ọlọ́run fi àwọn èèyàn jíǹkí ẹ̀ lókè òkun ìyẹn ní diaspora ẹ mọ̀ pé nínú ẹni tó kọ́kọ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ nínú ẹni tó wà lórí platform mi làkọ́kọ́ a lè kà á tán gbogbo ẹni tí mo gbowó fún. mo rántí ìgbà tí bàbá Láńrewájú Adépọ̀jù náà fẹ́ lọ India a gba owó fún wọn ilẹ̀ kún. mo rántí bàbá Sòwé ó lé fifty something million tá a gbà fún. àìdúró níjó mélòó là kà nínú ìyẹn adépèlé ṣé ti sàábà tó ń bá tìyàwó ẹ̀ wá la fẹ́ sọ ni àbí ti kànràn ẹnu ọjọ́ mẹ́ta yìí ṣùgbọ́n mi sábà fẹ́ ṣe ń gbogbo ìgbà ìdí ni wípé òun gan kọ́ ni ìlànà tí mo gbé lọ́wọ́ kọ́mọ́ bá a dáṣẹ́ mi rú torí àwọn ará diaspora tẹ̀ ń wò yẹn <laughs> kí wáyà ọmọ kanra wọn ni tí wáyà bá kanra wọn tó bá spáàkì ará diaspora ṣòro wọ́n ṣòro wọ́n ṣòro wojú o wọ́n bínú kanlẹ̀ ní ah ṣé bọ̀bọ̀ èrò pọ̀ dẹ̀ ni wá ni àbó rò pé ẹ torí rẹ̀ la fi wá ń fa sẹ́ńbì báyìí tí èyí bá ṣe pé ó lè tán po èmi èyí sábà lòyàn lórí pílátífọ́ọ̀mù mi gbogbo ẹ̀ tó bá sì wá mo fi ń dà yín lójú pé. Yeah ẹ bàbá àgbàlá Gabriel ni wọ́n mọ̀ dàrẹ́ẹ̀tì yín sí ṣùgbọ́n èmi náà ọmọ lu agbára tọ́lọ́hún fún mi láti kín bàbá agbára bàbá àgbàlá Gabriel wọ́n mọ̀ kín lẹ́yìn. ó ti ṣe mọ́nìgbàgbé fún ẹ̀yìn ìparí olódó ó ti ṣe fún ìyá àbejì ọmọ aráyé le wọ́n ti parí ilé ìyá gbọ̀ǹkan mọ́tò ó sì ti jáde kò tán bí gẹ́nimọ́ni ṣe bá ò ní dé o à ń bọ̀ o àti dé eré tá a kò lọ́nà ló jẹ́ àpẹ́. kábíyèsí olódùmarè èéṣe tọ́jẹ́ pásìkò yìí nìrànlọ́wọ́ ń dìde fáwọn onítíátà tẹ́ ẹ̀ bá gbàgbé inú ọdún yìí èmi ni mo kọ́kọ́ fún Lálùdé nílẹ̀ mo fún nílẹ̀ plọ̀tì kan tó wọ́ọ̀tì one million torí pé mọ̀ bá mi polówó ajé sì ń bẹ lára ẹ̀ lálùdé jẹ́ gudugudu méje àyà mẹ́fà nínú àwọn eléré ọ̀fẹ́ gbẹ̀ǹpa mo fún nílẹ̀ plọ́ọ̀tì kan inú ẹ̀ dùn lẹ́yìn eléyìí ni kàmọ́ gbà mú kàmọ́ àwọn nepa boys ah, bàbá àwa náà ó ṣe tiwa fún yín kàmọ́ polongo ẹ̀ ni mọ́tò ó bá yọ ilé yọ fún lálùdé mọ́tò yọ fún un mọ́tò tíyà ọ jẹ Camry mọ̀ọ́sù tó gbẹ pinyanyan. àti pé dáná dánú abá. ọ̀nà alápinni òòsà bá ní kí ló ṣubú tẹ̀wọ̀n yìí ẹ wá gbà wọn ni òun náà máa ń jìyà ìyá máa ń <laughs> kèé máa ṣe pé tíyà ọ̀bá rí nǹkan kan jẹ ní òun ló kù tí ń jẹ. àwọn ọmọ ní ọfọkàn ẹ̀ balẹ̀ ara mọ́tò fún yín wọ́n wà lórí tiẹ̀ báyìí tí wọ́n ń bá a lọ. ẹ̀yin onítíátà ẹ kú oríire o ẹ yá a ṣe ẹ̀yin ẹ wá ẹ dìjọ wájọ kan tẹ́lọ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá àgbàlá Gabriel á jẹ́ kó ṣe special program tí gbogbo yín wà ń bẹ̀ tẹ́ lọ fẹ̀mí ìmoore hàn. bàbá àgbàlá Gabriel ṣe gudugudu méje ìkan tí mo tún fẹ́ fà lé bàbá àgbàlá Gabriel lọ lọ́sẹ̀ tí ń bọ̀ ó ní tìyá tú di ẹ̀ràn ìyá tú di náà lọ́wọ́ o tá a bá yọwọ́ ìyá Òṣogbo ìyá Oyin Adéjọbí tó ti wọ ninety years. tá a bá yọwọ́ ìyá yẹn nínú gbogbo ní tíátà nàìjíríà ẹ nínú obìnrin ìyátúndì ló tún dàgbà jù ìyátúndì yìí dàgbà ẹ̀yìn ọmọ sì pọ̀ lọ́wọ́ rẹ̀ ọmọ tí ìyátúndì yìí bí kò púpọ̀ lẹ́yìn ìyún sì ní ọmọ rẹ̀ náà orí òrù ẹnu ọ̀jẹ̀ ní báàkì ìyátúndì fẹ́ràn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ fẹ́ràn ìyátúndì ṣùgbọ́n ẹ kò kákòlà ni ní pé yọ́ là ẹ bá ràn ìyátúndì náà lọ́wọ́ o àjọṣiṣẹ́ ìyátúndì ni tí wọ́n sì parí ilé ibikíbi tí àtúndì bá wà lálẹ́ yìí àtàṣẹ́wó tó rè mẹ́ka ọ̀rẹ́ rẹ̀ kan máa gbọ́ o iṣẹ́ ti parí lórí ọ̀rọ̀ yàtúndì àgbàlá Gabriel a ṣètò bí wọn ó ṣe ṣe ètò ilé yàtúndì tó náà ó kó sílé rẹ̀ àti nǹkan ìrìnsẹ̀ bí ò tiẹ̀ ju eh, bí ò ju Corolla kékeré lọ wọ́n sì mọ̀ pé yàtúndì ọ̀ mánéèjì ẹ̀. àwọn kan tiẹ̀ ń bú àwọn oní tíátà pé à kíní kan gbá àṣàwò àwò ẹ má sọ̀sẹ̀ yìí di sí agbe ṣé àwọn náà wà á ni. sáwọn ni mo ní sáwọn ni àwọn kọ́ àwọn kọ́. ànábì ọ̀pọ̀ àgbàdà ọlọ́run ó mú gbà mí wá gbogbo nǹkan yóò tòrò bí omi àfàárọ̀ pọn. iṣẹ́ fíìmù ti bàjẹ́ ká má tanra wa jẹ àwọn olórí burúkú ẹ̀dá ló sì bàjẹ́ àwọn onípáírẹ́sì àgàgà ń gbò tiẹ̀ wá worí íńtánẹ́ẹ̀tì tán. ó di pé fíìmù tí ẹ̀ ń ta fifty hundred thousand lórí ẹ̀ tẹ́lẹ̀ ó di pé tó bá jáde lónìí nígbà tí ọba ẹ̀ tójọ́ mẹ́ta ẹ̀ ti mọ̀ wò káàkiri ó ti gbé orí YouTube kálukú ó ti mọ̀ wò wọn ò bá rí nǹkan kan mọ́ àwọn tá a rí ti ń lo mọ́tò bọ̀gẹ̀nìbọ̀gẹ̀nì inú oní tíátà wọn jọ ẹ obìnrin tí wọn ò bá jóbìnrin á jẹ́ ọmọkùnrin tó rẹwà tó dàbí ọmọ mi tó wá polówó yìí ọmọ tí ń sojú iléeṣẹ́ tí pọ́ǹpì tó bá ṣe pé tíátà ní í ṣe ni àá yóò ti jẹ lọ àwọn màdáàmù ńláńlá àwọn ará diaspora ni ọmọ fi mọ́tò ránṣẹ́ sí lẹ́yìn ọ̀wá ní mọ̀bi títí ń dán lẹ́rò wípé bá náà ló dùn. ẹ rí àfi ká ràn wọ́n lọ́wọ́ o à á ràn wọ́n lọ́wọ́ eku ilé ẹgbọ́ ẹ̀wí ká dàn án lé ọgbọ́ kọlọ́rọ̀ fún òbẹ̀. àtèmi àti àgbàlá Gabriel olówà ó ní mo fẹ́ kọ́ mọ́ gba ògo lórí kọ́ mọ́ fi kínní ń gba glory e, ó ní mo kó gbogbo glory yẹn fún ẹjọ́ mọ́ gbà á èmi ò kún lọ́wọ́ gbogbo bí n bá lè kún lọ́wọ́ dé àgbàlá Gabriel yóò sì parí ilé ìyá tó di. akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà wàsíù àkàndé sòlẹ́sítọ̀ bó ṣe ń wò mí inú mi dùn sí i. irun orí lọ́yẹ orí tá a fi forí èékánná ọwọ́ yọwọ́ a fi fọwọ́ èékánná ẹsẹ̀ lọ́yẹsẹ̀ tá a fi fẹsẹ̀. wọ́n ti fẹ́ẹ́ gba owó mọ́tò alápinni náà pé. alápinni òòsà wọ́n fẹ́ owó mọ́tò rẹ̀ náà fẹ́ẹ́ pé báyìí ṣe ni wọ́n ń rawọ́ àtẹ̀sẹ̀ tí wọ́n ń ra sáwọn èèyàn pé ẹran alápín ni òòṣà náà lọ́wọ́ o náà tó ṣe tán Abíjà ti pè mí lọ bàbá olóòtú ẹ gbà mí ẹ má jẹ́ náà yẹn rí igún ẹ má wo ẹ má wo ẹ má wo ráìdà búkú Abíjà ti pè mí lọ láràárọ̀ yọ̀ọ̀kọ́ jí ọ̀sàdúrà fún mi ẹ̀ ní rárí ẹ̀ ní ṣòfò ṣé ẹ mọ̀ pé òun tún láwọn ọ̀fọ̀ wóró kan gbogbo àwọn nǹkan ìbílẹ̀ tí ó fi ṣàdúrà bínibíní wọn jọmọ lóde bíní kinní kan ní kinní kan ayé ò ní fọ́jú rẹ nǹkan kan ò ní sí ọ mo ní sáfọkàn rẹ balẹ̀ ọkọ̀ kan là á yọ sẹ̀lẹ́kù àgbàlá Gabriel ní kó gbogbo yín lọ gbogbo ẹ̀ ń tẹ́ bá ti ń wá wọn mọ̀ fàyín lágbàlá Gabriel lọ ọmọ kan ní ń ta kásẹ̀tì lẹ́gbẹ̀ẹ́ títì tágbàlá Gabriel gbámú ọmọ náà eyín rẹ̀ ká báyìí bẹ́ẹ̀ bá rí kọ yàtọ̀ fẹ́ni tọ́wọ́ ń bẹ lára rẹ̀ gbígbàmú tágbàlá Gabriel ọgbàmú àfi bírí lọ́lọ́mbà yí ayé rẹ̀ po ó ní à iṣẹ́ ayé ni ìyá òun wà lára ẹni tí ọbàrin àjò òun jẹ́ nǹkan kan ní mọ́tò ni eh, àgbàlá Gabriel bá parí ilé ilé ilé jáde lòkìkí kan báyà rẹ̀ níyà rẹ̀ bá bu ẹkú ẹ dákun ẹ gbà mí wọ́n fẹ́ sọ mí dọ̀tá àwọn ọmọ mi ní àlẹ́lá ìgbà yìí làárọ̀ tarugbo ń sunkún ọkọ. akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà bẹ́ẹ̀ ni bá ṣeun kápó ṣeun bẹ́ẹ̀ yẹn bá ṣèyàn kápó ṣèyàn. èyí tí mo ṣe yìí nítorí pé human relation ọwọ́ àgbéga ọwọ́ ìrànlọ́wọ́ tọ́nà sáwọn èèyàn náà lànà ṣe padà. èèyàn bá mú wa tí ó sì polówó lórí ètò yìí mo mọ iye ìṣẹ́jú márùn-ún jẹ́ ọmọ iye ìṣẹ́jú mẹ́wàá jẹ́ ṣùgbọ́n bá ń ṣe dáadáa